الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى وعن جابر وعن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لا تقصر الصلاة في أقل من أربعة برد من مكة إلى عسفان رواه الدار قطني بإسناد ضعيف والصحيح أنه موقوف كذا أخرجه ابن خزيمة وعن جابر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وآله وسلم خير أمتي الذين إذا أساءوا استغفروا وإذا سافروا قصروا وأفطروا أخرجه الطبراني في الأوسط بإسناد ضعيف وهو في مرسل سعيد بن النسيد عند البيهقي مختصرا وعن عمران بن حسين رضي الله عنه قال كانت بي بواسير فسألت النبي صلى الله عليه وآله وسلم عن الصلاة فقال صل قائما فإن لم تستطع فقاعدا فإن لم تستطع فعلى جنب رواه البخاري وعن جابر رضي الله تعالى عنهما قال عاد النبي صلى الله عليه وآله وسلم مريضا فرآه يصلي على وسادة فرمى بها وقال صل على الأرض إن استطعت وإلا فأومئي ماء واجعل سجودك أخفض من ركوعك رواه البيهقي وصحها أبو حاتم وقفة وعن عائشة رضي الله عنها قالت رأيت النبي صلى الله عليه وسلم يصلي متربعا رواه النسائي وصححه الحاكم أفوني تراسن سيلا فوا نكبا كنت جمع صلاة المريض صلاة الأري وصلاة المسافر àti sọláàtù onírìn àjò wọ́n mú hadithi abdullahi bin abbas radiyallahu anhuma wa bó tilẹ̀ jẹ́ pé àti ìbẹ̀rẹ̀ báàbù ńlọ yẹ kí wọ́n mú wa ẹ rí i pé ní ìbẹ̀rẹ̀ báàbù yìí wọ́n ń ṣàlàyé fún wa nípa irú ìrìn àjò wo lẹ́yìn ó ti máa ṣe kọ́sù wọ́n tún ṣàlàyé fún wa nípa ayé ọjọ́ mélòó nìyẹn ó gbèrò láti lò níbi tí ń lọ lẹ́yìn ó fi láǹfààní àti máa ṣe kọ́sù lẹ́yìn náà wọ́n tún ṣàlàyé fún wa nípa ohun tó jẹ mọ́ àlùjọ́mọ̀ máa kọ́sù pípa irun pọ̀ kí pẹ̀lú gígé àwọn arákà mẹ́rin kúrú sí méjì so ibi tí wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé fún wa nípa iye àkókò àbí iye ìrìn téèyàn ń rìn téèyàn fi láǹfààní àti máa ṣe kọ́sù ibẹ̀ ló ti yẹ káàdì sì yọ wá. wàlẹ́ẹ̀kín nígbà tó ṣe pé èèyàn ni kò sí tàbí ṣùgbọ́n ìṣesí ọmọ èèyàn àṣìṣe ọwọ́ àǹbẹ̀ náà ni. torí ẹ̀ ló ṣe jẹ́ pé àdéṣe tó bá yẹ kí wọ́n ti síwájú kò bá dáa púpọ̀ jù. ó wá láti ọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma wọ́n lánàá Nabi sallallahu alayhi wa sallam wọ́n sọ pé la taqsuru as-salata fi aqalla min arba'ati burdin ẹ má ṣe jẹ́ ẹni tó ṣe pé yóò máa ṣe qasr lórí ìrìn àjò ní ìgbà tí ìrìn àjò yín tí ò bá ti tó búrúdù mẹ́rin búrúdù jam'u barid jam'u barid ẹ ò gbọ́dọ̀ máa ṣe qasr nínú ìrìn àjò yín ní tó kéré sí arba'atu bordin tába sọ pé thamaniyatun wa arba'una ala arba'a pé forty eight divided by four ọjọ́ twelve idan albaridu ithna ashara milan baridu kan ọjọ́ mẹ́lì méjìlá sọ ajá yìí bàrídù mẹ́rin ó di kínú ó di forty eight miles ẹ ò gbọ́dọ̀ máa dín sọ láti ń kù kí ẹ máa ṣe kọ́sùrù lórí ìrìn àjò ní ìgbà tí ìrìn àjò yín ò tó forty eight miles a sì sọ pé ìtò wá ìlọ nìkan àbí àbọ̀ nìkan ni kì í ṣe àlọ àtàbọ̀ ìní ó jẹ́ iye ìrìn tí wọ́n ń wí àlọ nìkan yóò jẹ́ arba'atu burdin àbọ̀ náà ń kọ́ arbaatu bordin àbí jù bẹ́ẹ̀ lọ àlọ arbaatu bordin àbí jù bẹ́ẹ̀ lọ àbọ̀ arbaatu bordin àbí jù bẹ́ẹ̀ lọ. pé ẹ ò gbọ́dọ̀ máa ṣe kọ́sùr lórí ìrìn àjò yín nígbà tí ìrìn àjò bá ti tó bordù mẹ́rin wọn wà lánàá ibi sọlọ lọ àṣẹlá tó fàkójú eléla pé mi mẹkẹta ilà Usfan ní ìrìn tí Ad-Daraqutni ló gbà wá ṣùgbọ́n ọ̀nà tó gbà gbà àdìsí wa ó lẹ̀ as-sahihu akhrajahu Ibn Khuzaymah bá a ti ṣe wéyìí kíkẹ́ mawqufu ni ọ̀rọ̀ Ibn Abbas ni àdìsí kìí ṣe tuntun a ti sọ̀rọ̀ nípa rẹ̀ ṣáájú kíkẹ́ Ibn Abbas radiyallahu anhu ó ṣe kútúbà fáwọn yẹn pé yá ahla ẹ̀yin ará Makkah la taqsuru as fi aqalla arba'ati burdin ẹ ò gbọ́dọ̀ máa ṣe kọ́sùrù fi sọ̀lá ní ìgbà tí ìrìn yẹn ọba tí ọba jìn tó búrúdù mẹ́rin. tó bá dájú pé kì í sọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ ti ṣe ṣàlàyé pé rìwáyà ad-Daraqutni ni ibẹ̀ ni wọ́n ti gbé wá pànábì ló sọ bẹ́ẹ̀ tó bá ti dájú pé kì í sọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam tó sì dájú pọ̀rọ̀ Ibn Abbas ni radiyallahu anhuma tí kò sẹ́rìí ń bẹ̀ náà ni abẹ́rẹ́ sì lè wà ńbẹ̀ kò lè sẹ́rìí ńbẹ̀ nítorí pé Ibn Abbas sọ eléyìí ẹlòmíì náà àwọn sàábé náà sọ míì a sì lófin kan nínú ṣẹ̀rí àìpé qawlu sàhábé laysa bi hujja illa idha lam yukhalifuhu fi dhalika ghayruh àyàfi tẹ́lòmíì náà àwọn sàábé ọba tako a sì ti mà igi ọ̀rọ̀ ti ń bẹ lórí iye ìrìn mélòó láàrin kátó láǹfààní àti ṣe kọ́sùrù tọrọ sàábì kan tó bá ta kọrọ sàábì kejì fala hujjata fi qawli ahadihima ala qawli ghayrihi illa bidalilin mu'ayyidin khariji àyàfi kẹrin mi ọwọ́ alátòde tó ṣe pé náà ni ó ran ọ̀rọ̀ ẹnìkan lọ lórí ọ̀rọ̀ ẹnìkejì kẹrin mi ọwọ́ alátòde tí ó ran ọ̀rọ̀ ẹnìkan lọ lórí ọ̀rọ̀ ẹnìkejì ṣùgbọ́n nígbà tí o bá ti sẹ́ẹ̀rì tí ń ran ọ̀rọ̀ ẹnìkan lọ lórí ẹnìkejì á sọ yìí pé ọ̀rọ̀ ẹnìkan nínú wọn kò sẹ́rìí nínú rẹ̀ lórí ọ̀rọ̀ ẹlòmíì anta sahabi wa ghayruka sahabi sahabi ni ọ́ sahabi náà lẹ́lòmíì torí di eléyìí báyìí a lẹ́tọ̀ọ́ láti fún tẹnìkan lọ́lá lórí tẹnìkan nígbà tó ṣe pé ìkíní kejì yín kọ́ ntí ẹgbàgbọ́ pé yẹ ká fi sin náà lẹ́ fi sọ̀rọ̀ gbàtọ́rọ̀ yín sì ti takora àwọn ẹ̀yẹn a lè fi tẹnìkan ká síwájú ẹnìkejì tí wọ́n bá fi lè mú ọ̀rọ̀ ẹnìkan tẹ́ máa fún lọ́lá lórí ọ̀rọ̀ ẹnìkejì láì jẹ́ pé alẹ́rìí mi tó ṣe pé náà ló mú kí tẹ́lẹ̀ yìí kọ́ lágbára kọ́ tẹ̀wọ̀n ju tẹlòmíì lọ eléyẹn wọ́n ń pè ní tahakum ìyẹn ni pé ọkàn pò ń lọ tẹ̀wọ̀n ju ni látàrí ìfẹ́nu. tẹ́lẹ̀ ìjọba oṣù jẹ́ kò sẹ́rìí mẹ́yẹn. ṣèǹjẹ́ tó bá pé ọ̀rọ̀ nípa eléyìí bá ti síwájú a sì ti sọ yí pé ètò tẹ̀wọ̀n ju ń bẹ̀yẹn ni pé inṣọ́ọ̀lọ́ inṣọ́ọ̀lọ́ kò sẹ́ẹ̀rì kan tó múnádóko látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam tó sọ iye distance téèyàn ń rìn kó tó di pé ẹ̀sẹ̀ kọ́sọ̀ ìdán ń dáhùn èèyàn ń pè ní rìn àjò lágbọn abí tó wà lágbọn àgbọ́yé àwọn èèyàn níbikíbi tí ọmọ èèyàn ń gbé tó bá yẹ pé ìrìn tó fẹ́ rìn ó tó ń tó wọ́n pè ní rìn àjò tó bá ṣe kọ́sùrù nínú rẹ̀ fala ba'sa lẹ́yìn eléyìí tó bá lọ jẹ́ pé ọ̀rọ̀ tí Ibn Abbas sọ yìí báyìí àbárísọ abẹ́mi tó náà sọ̀rọ̀ ẹ̀ àbárísọ abẹ́mi tó náà sọ̀rọ̀ àwọn àwòpé tó wá nínú ẹgbà ọ̀rọ̀ tẹ́lẹ̀ yìí tá a ní kì í ṣe níta lè pọ́ wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n sàábé ló sọ tó bá jẹ́ pé ń bẹ nínú téèyàn ọ̀kan lè dá sọ pẹ̀lú ọpọlọ rẹ̀ tí bùkátà ká pé wáhìí ló wá nípa rẹ̀ ni a sọ pé mawqufun lahu hukmu rafa' a sọ pọ̀rọ̀ sàábẹ́ ni ṣùgbọ́n dájọ́ rẹ̀ ní pọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam láàkín gbàtí òtijọ́ nìkan lọ sọ̀rọ̀ ẹlòmínà sọ̀rọ̀ ẹlòmínà sọ̀rọ̀ rẹ̀ a sọ yìí pé tẹ́nì kan sọ pé wa hadha mimma la yuqalu min qabili ar-ra'yi a sọ pé qad qila min qabili ar-ra'yi pé wọ́n yẹn fìfẹ́ wọ́n ọpọlọ lásán sọ̀rọ̀ iláàgbà àwọn ti sọ àìmọ oríṣi ọ̀rọ̀ mi táwọn míì náà sọ látàrí wọn kàn rori lásán nítorí ẹ̀ kò sẹ́rìn bí ọ̀rọ̀ ẹnìkan wọn lórí ẹnìkan bẹ́ẹ̀. sàábì mẹ́ni yẹn o ẹ̀sìn mọ́kí sàábì ọ̀gá púpọ̀ àyè wọn ga gẹ́gẹ́ bí ìgbàgbọ́ wa àmọ̀pá nàbí sallallahu alaihi wasallam lẹ́yìn tó lọ́wọ́ bá sà lẹ́sà ọlọ́run tún sà wọn sàábì lẹ́sà fún ọlọ́run tún sà wọn sàábì lẹ́sà fún. so eléyìí túmọ̀ sí wípé tá a bá ní la hujjata fi qawli sahabi halata mukhalafati ghayrihi lahu min as-sahaba nígbà tẹ́lómi nínú àwọn sàbí bá takò kò sẹ́rì nínú ọ̀rọ̀ ẹnìkan lórí ọ̀rọ̀ ẹlòmíì ìjẹ́tẹ́lẹ̀ ìbáyé wa màmá báálùkà àǹtà màmá báálùkà wàmá báálù kàlámì ṣàyíkíkà ìwọ fúnra ara rẹ tí wọ́n máa sọ pé kúlùtùhù wàá na hujja mà sọ torí kémi gángan fúnra ara mi ọtọ́rìtì ni mi ọtọ́rìtì kìnnìún rọ́lásì.

abu hamid al-ghazali wọ́n hujjatul islam sọ̀gẹ́sẹ̀ hujjatul islam bí màánà annahu bi dhatihi wa bi aynihi hujja pé òngan òngan ojúlówó rẹ̀ òngan gan fúnra ara rẹ̀ tẹ́ bá ti rí ẹ ti rẹ́rì ẹ̀rí báwọn àwọn àmọ́ ẹ̀rí tó múnádóko pé kí ni. bóyá ń tọ́gbà lérò ni pé bóyá lérò tiwọn pé islam ó lo àwọn ìtọ́mọ̀lẹ́rìí nǹkan kan láti pe àwọn èèyàn lọ sídìí dáadáa tí Islam mú wá so kò sì lè báyàn ṣe ìfikùnlukùn àbí fanfa lórí nǹkan kan nípa tó jẹ mẹ́sìn àyàfi kó borí wọn. ó lè jẹ bẹ́ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé òun tiẹ̀ sẹ́wọ̀n pé Abu Hamid al-Ghazali tẹ́ ń pè ní Hujjatul Islam yẹn gẹ́gẹ́ ti ṣe mà kìí ṣe alùsùnà láti bẹ̀rẹ̀ ayé rẹ̀ kìí ṣe alùsùnà láti bẹ̀rẹ̀ ayé rẹ̀ sọ̀nù àwọn àgbà nínú àwọn àṣàyíra ni nínú àwọn àgbà tó ṣe yí pé yàní ọ̀rọ̀ wọn kọjá bìkáfù nínú àṣàyíra ni òkè sí alùsùnà wàlùjẹ̀máà ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ̀yìn ayé rẹ̀ nínú ntaari wọn kọ́ ọ lẹ̀ ni pé wọ́n padà kú lórí àkídà ahlẹ̀ sùnà sọ̀nù kọtíra o. إحياء علوم الدين إحياء علوم الدين so gbogbo àdìsí tó wà mẹ majority rẹ inú kọjá bọ̀ọ̀ìfà kọjá mọ̀ọ́dọ̀ láàrin bọ̀ọ̀ìfà ti rọ ọlẹ́ àbí rọ làwọn àdìsí tó wà mẹ turkey alḥafiz al-iraqi rahimahullah tó jẹ́ àfa sheikh ibn hajar rahimahullah wọn ló ṣe takhrij ahadithi ihya ulumuddin tó fi fi hàn wá majority àdéhùn tó wà mí tí ò bá jẹ́rọ́ yóò sì jẹ́ pé ọ̀lẹ̀ tẹ̀lé ẹnìkan sọ pé tó bá ti ka ò ti kà mà kí ló máa fẹ́ ṣe ń bẹ̀rẹ̀ ìgbà tó kò sí tíra mi tó dípò rẹ̀ àmọ́ sàlùkúránì àwọn tíra mi wo ló lè dípò rẹ̀ àní tíra oríṣiríṣi ẹ́ bí Madariju Salikin ti al Ibn al-Qayyim rahimahullah bákan náà a ní mukhtasar minhaj salikin lilmiqdasi rahimahullah sọ aláwọn tíra rẹ gẹ́gẹ́ tó lè dípò rẹ̀ gbèsè alukurani so bó tó bá kú ọba nímọ̀ tó sì máa bó sì máa máa tọ́tọ́ àti tí ọ̀tọ̀ tó máa máa ṣiṣẹ́ yàtọ̀ sí ètò ìsàṣìṣe tó bá karú àwọn tíra yẹn náà o lè ráwọn àǹfààní mú bẹ́ẹ̀ wàá máa sọ́ra fún ètò lè pa ọ́ lára. tọ́ ilé ìrànkàn pé ní hujjatul islam kò túmọ̀ sí pòun lẹ́rìí o tó máa ń sọ biography èèyàn nínú àwọn tíra tí ń sọ tarajum wọ́n lè sọ yìí pé al-alimul hujja ṣé olùmọ̀ tó jẹ́rìí tó múnádóko kìí sùn gangan lẹ́rí tó múnádóko kìí sùn gangan lẹ́rí tó múnádóko ṣùgbọ́n tó ń sọ ni pé ó mà débi wípé gbogbo ẹ̀rí tó múnádóko ọ̀pamọ́ sí pàṣẹ lè máa túmọ̀ rẹ̀ ọ́ mà débi pé gbogbo ẹ̀rí tó múnádóko kọ̀ pamọ́ sí ẹni tí ó sì bá a ṣe fanfa lórí nǹkan kan tó mọ̀ pódodo ni tí ó wàá borí rẹ̀ á yọ làágùn tó eléyìí lè jẹ́ báwọn. tó torí ẹ̀ tá a sọ gẹ́ ìwọ máàlìkì ni wọ́ wọ̀lìmọ́ra ń tẹ máàlìkì lẹ́yìn náà lè máa máàlìkì. رحمه الله تعالى حجة على غيره من الأئمة الفقهاء nígbè wọ sàdédé jẹ malik bí wàá sí pé imaamu malik rahimahullah òun gangan fúnra ara rẹ̀ authority ni lórí gbogbo àwọn fuqaha yòókù rárá o. àwọn ẹlòmíín náà ní màbó náà ṣe ní mà. rẹ̀ ló sọ fún Abu Ja'far al-Mansur nígbà tó sọ yìí pé ìmọ̀ rẹ̀ pọ̀ làákà rẹ̀ sì pọ̀ èmi sì ń wò pé àgbọ́yé àti ìmọ̀ gan al-Madina ló ti wá. Madina anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam torí ẹ̀ tíra rẹ̀ tó kọ ibáyìí mọ̀ ń fẹ́ kí wọ́n kọ ẹ̀dá rẹ̀ kí wọ́n tún kọ ẹ̀dá rẹ̀ kí wọ́n tún kọ ẹ̀dá rẹ̀ kó pin ká láwọn ìlú ńláńlá táwọn èèyàn máa ka tíra yẹn kó jẹ́ pé gbogbo tíra míì tó bá ti mú àdìsí wá àbẹ́lómi ọgbà àdìsí wá tó bá ti sínú tíra rẹ̀ ẹnìkan kan gbọ́dọ̀ tẹ́tí gbọ́ lẹ́nu wa. ṣùgbọ́n Imam Malik rahim allah sọ pé rárá o rárá o àwọn sàbí anabi sallallahu alayhi wa sallam wọ́n rìn káyé wọ́n fọ́n káká wọn àlú ọ̀tọ̀ọ̀tọ̀ oníkálukú sì lọ pẹ̀lú màtọ́ gbọ́ lẹ́nu anabi sallallahu alayhi wa sallam oníkálukú sì ti jíṣẹ́ tó gbọ́ lẹ́nu anabi sallallahu alayhi wa sallam fáwọn èèyàn tó wà ní ìhà àbí tó wà torí délé ní ìsìta bá sọ pé èyí tèmi kọ nìkan ni kí wọ́n máa kà tí èyí ṣe pé ntọ́fẹ̀ la fẹ́ sọ di funfun yẹn máàlìkù gan fúnra ara rẹ̀ ló sọ báyẹn sọ̀ntorí tó wá sọ pé ìwọ òsàdédé jẹ́ máàlìkì àfi nítorí pé imáàmù máàlìkì hujjatun ala ghayrihi tẹ̀bí malik náà ló sọ fún akẹ́kọ̀ọ́ lẹ́yìn ọ̀kọ́dọ̀ mi qawlihi wa yurad illa sahibu hadha al-qabr kò sẹ́nìkan àfikọ́ yẹ pé ń tà lè gbà wọlé ń bẹ́ nú ọ̀rọ̀ rẹ̀ ń tà sì lè dànù ń bẹ́ nú ọ̀rọ̀ rẹ̀ àyàfà nàbì sallallahu alaihi wasallam ti ń bẹ́ nú sàárè. sọlẹ́ ìtumọ̀ sí wípé àwọn muta'assiba àwọn ẹni tó máa ń bẹ́wù jàjàngbìlà fún mẹ́tàbù wọn àwọn ẹni tó máa ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yẹn ìpè lágbájá nítorí pé òní hujja ni wọ́n ti jẹ́ ara mẹ́tàbù rẹ̀ a sì ní sáláì máa bá ro ilé ìpàdé nínú àwọn tíra mẹ́dàbù kọ̀ọ̀kan nígbà tí kálukú bá ń ṣàlàyé pé tíra yìí mo kọ́ lórí mẹ́dàbù ìmáàmù báyìí kí ló fà á tèmi wá fi jẹ́ máàlìkì kí ló fà á tí mo fi jẹ́ ṣáfẹ̀rì kí ló fà á tí mo fi jẹ́ hanafi kí ló fà á tí mo fi jẹ́ hanbali wọ́n sọ pé rojahanu bayanu dalili rojahani madhabihi ala madhahibi ghayrihi a máa ń rí lẹ́yìn gbogbo tíra pé àlàyé kí ló fà á tí mẹ́dàbù ìmáàmù tiwa yìí fi tẹ̀ wọ́n. ju gbogbo mọ̀dáìbù yòókù lọ. kí ló wá yẹ ahlu ta'assub ju eléyẹn náà lọ kò sí nítorí yẹ wọ́n ju eléyẹn lọ sọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin. lẹ́yìn rẹ̀ ni wọ́n mú àdìsí jábìrì ibn abdillah radiyallahu anhu wa ó ní qala rasulillah sallallahu alayhi wa sallam khayru ummati alladhina ida asa ustaafaru àwọn tó lóore jù nínú jọ tèmi ànábì sallallahu alayhi wa sallam. làwọn ẹni tó ṣe pé tí wọ́n bá ṣàìdá wọ́n máa ń tọrọ àforíjìn wa idha safaru tí wọ́n bá sì rìnrìn àjò qasuru wa aftaru wọ́n máa ń ṣe qasuru wọ́n á sì máa ṣàláì àwọn ló lóore jù nínú ìjọ mi akhrajahu at-Tabarani al-imam at-Tabarani ló gbé jáde fil-Awsat gbá ọ̀nà kan وهو في مرسل سعيد بن المسيب عند البيهقي مختصرا so, ني لدى البيهقي وأقبل سعيد بن المسيب رفعه إلى النبي صلى الله عليه وسلم فكان مرسلا وقال لا نبي صلى الله عليه سعيد بن المسيب كثير ما هو سابي إما هو تابع إلى تتابع صلى الله عليه وسلم صورة أذكر حديث يأتي دي مرسل أني توري توا سقصو بولو سي gbọ́dọ̀ ti gbọ́ ta ló sọ fún ẹ ọ̀sọ́ ẹni tó sọ fún ẹ fún wa. sọ eléyìí ó túmọ̀ sí káàdì fi yẹn gbogbo ojú tá a bá fi wo gbogbo ọ̀nà tá a bá gbà wò la taqumu bihi hujjatun kò sẹ́ẹ̀lì kankan tá a lè rí mú lára rẹ̀ eh, láàrin da'if àti mursal wọn mursal aydan min qabil da'if mursal náà ń bẹnu da'if bó tilẹ̀ jẹ́ pápá kan náà olùmọ̀gẹ́bí imam shafi'i ó ń sọ pé kò ṣe gbogbo mursal ní da'if lọ́dọ̀ tó ń torí pé mursal eléyìí tó bá yẹ pé kibaru tabi'in àni wọ́n ṣe irsalu rẹ̀ gẹ́gẹ́ bí Sa'id ibn Musayyib àwọn gbà wọlé nítorí pé àwọn ti wo àwọn rí pé ọ̀pọ̀lọpọ̀ marasilu rẹ̀ níjọ́ gbà wá látọ̀dọ̀ àna rẹ̀ ní Abu Huraira ẹnu máa tì láti sọ pé látọ̀dọ̀ Abu Huraira mo ti gbà á nítorí àpọ́nlé àná. ṣé kò wá dáa ní kí ni ń pa yín lẹ́nu ṣé eré wà lànà ni wọ́n ti fọmọ fún àwọn àdì méjì kọ́bọ̀ sá sẹ́wọ̀n kí n tó ń fẹ́ prove fún yín ni pé wọ́n fọmọ fún òun èsè òun èsè mẹ́rin pínì ẹni àpọ́nlé ni wọ́n tí bẹ́ẹ̀ làwọn náà ṣe ń ṣe fáwọn àna wa bàbá ìyàwó rẹ̀ ń pè ọ́ ńgbà táyé ti dáyé fóònù ó ti rí pé nọ́mbà bàbá yẹn ni ò gbé bí wọ́n ṣe ń pè ní tàdí mẹ́yìn bí fóònù ṣe ń dún ní tàdí mẹ́yìn bàbá yẹn tún gbé wá lára ẹdín ní ẹ́ àbí òye ọ bàbá ẹ nu ń sọ fún ìyàwó nù á ilaha illallah sọ dáa bẹ́ẹ̀ òkúkú dáa bẹ́ẹ̀ wàláhì innaka la musi aláìdáni ọ náà bàbá tẹ kó agbádá lọ bá ń jọ sínú fa tó ń wọlé tó lè gbójú sókè wọn àti bàbá yẹn tí wọ́n sọ máa rí màá sọ máa rí sà. wọ́n ti wá filé ọlọ́tán ọwọ́ àdọ̀kọ̀ mọ́ wọn ń gbá hal jazaa'ul ihsani tọ́ ẹgbẹ́ Sa'id ibn Musayyib èèyàn dáadáa ni wa huwa min kibari ulama al-Islam tọ́ ọ wá kù sọ́wọ́ tiwa báyìí ó kù sọ́wọ́ tiwa káàánú ọmọ bàbá wa fẹ́ẹ̀lì tọ́ hadith yìí ńgbà tó ti lẹ́ ńgbà tó ti lẹ́ kò sẹ́rìí ń bẹ ṣùgbọ́n a ti sọ yìí pé ó lẹ kò fẹsẹ̀ rinlẹ̀ kò túmọ̀ sí pé ní tó mú wa ń kọ́ òun náà kò ṣeé wò nítorí pé àìkò fẹsẹ̀ rinlẹ̀ rẹ̀ gbá bí kò túmọ̀ sí pé kò fẹsẹ̀ rinlẹ̀ gbá bòmíì eléyìí tí òfin tọ́ka sí pé ádámù dalilin mu'ayyanin la yastalzimu ádámù madlulin mu'ayyan ẹ̀rí yóò fẹsẹ̀ rinlẹ̀ kò túmọ̀ sí pé kò sẹ́rí mi tó múrú ẹ̀ wá fáwọn ẹni tó lóore jù nínú ìjọ mi làwọn ẹni tó ṣe é pé tí wọ́n bá ti ṣàìdá wọn àtọrọ àforíjìn alxeyriyatu níbí òun náà ni pé àwọn kò í fẹ́ káìda kó parẹ́ mọ́ àwọn lára káwọn ọmọ wa tẹ̀lé rẹ̀ jọ káwọn ọmọ máa tọrọ àforíjì títí tí ó fi dọ̀ràn ńlá títí tí ó fi dọ̀ràn ńlá eléyìí ò túmọ̀ sí pé alistighfaru afdalu min tarki bó tilẹ̀ jẹ́ pé. الاستغفار واجب ما نقول خير أمتي الذين إذا أساءوا استغفروا قلت ما ما نقول خير أمتي قيا الاستغفار كنا فلان فراو طريق إيه؟ خير إثبات الخيرية لا يستلزم نفي الوجوب إذا tí a máa ń sọ yìí pé kìnnìkan lọ lọ lájú àbí kìnnìkan lóore jù kò túmọ̀ ṣẹba àti màbá àwọn ṣẹba àti màbẹ ẹgbẹ nìkan lọlọlá jù kò túmọ̀ sí pé kò lè jọ́ra yẹn salatul jama'ati afdalu min salatil fardhi bi khamsin àbí bi sab'in wa ishirina daraja ìbàdàn sọ pé afdalu kò túmọ̀ sí pé kò lè jọ́ra yẹn torí pé ithbatul afdaliyyati la yalzamu minhu nafyal wujub nítorí pé tọ́wá ké bẹ́ẹ̀ ni afọ́jú ò ní wá tánàbí sallallahu alaihi wasallam sọ pé kò sáyè ẹ ṣé wọ́n lè máa ṣe sọ̀lá tún lé gbòòrò wọ́n máa tó sì pẹ̀yìn dà ẹ ṣé wọ́n máa gbọ́ tó máa kó sọ̀lá tó ní bẹ́ẹ̀ ni fàájì dáhùn. bẹ́ẹ̀ náà ni ọlọ́wọ́n bá sọ pé ayọ̀ alladhina amanu idha nudiya lis-salati min yawmil jumu'ati fas'aw ila dhikrillahi wa dharul bay' فاسعوا إلى ذكر الله خير لكم من ترك السعي هذا يكون وصف صلاة الجمعة إذن أفضل من التجارة فليست واجبة سيصبح أبدا ترى إثبات الخيرية هنا ليس نفيا للوجوب ما تقول lọ́n sọ pé olóore jù يا túmọ̀ sí pé kọjọ́ ọ̀ràn yẹn هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون سي جهاد أتي إيمان بالله ورسوله والجهاد بالأموال والأنفس سي تمارك نكون نافلان لا بل كلها واجبة سنتولي الأول ما سيكي gbàdé máa sọ pé kìnnì kan ló lóore jù ẹ ṣíṣe kìnnì kan ló kò túmọ̀ sí pé kò lè jọ́ra yẹn kò túmọ̀ sí pé kò lè jọ́ra yẹn tọ́ eléyìí jẹ́ báwọn torí ẹ̀ ìwọ ń kọ́ ìdá àṣàù eléyìí mutlak àṣàù ila rọ̀bìhìm àwọn àṣàù ila ahadil makhluqin wọ́n ṣàìdá sọ́lọ́ àbí wọ́n ṣàìdá sẹ́yìn istaghfar. sọ nítorí di eléyìí báyìí wọn ò ní jọ pẹ́ nítorí pé o lè máa dágbà sí bọ́yọ́ níní bọ́yọ́ lani bọ́yọ́ níní bọ́yọ́ lani ni wọ́n bá kú. lókùn ìgbà tí o bá ti jẹ́ shirk tó sì jẹ́ pé Ọlọ́run bá lọ sẹ̀ inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha wa man dha alladhi yuthbitu laka sẹ́wọ̀n ká ń bùkátà ní ìsìn láti mọ̀ pé àwọn bọ̀ sábẹ́ àwọn ẹni tọ́lọ̀ ń gbèrò àti foríjì kò sí garanti torí ẹni kálukú ti tì máa tọrọ àforíjì kulla yawmin qabla nawmika tuhasibu nafsaka qabla an tuhasab nìyẹn máa ṣe sùúrù fúnra rẹ̀ lójoojúmọ́ kí wọ́n tó sùn. ìdíkà ọtí ẹtì rẹ̀ mí ẹtì rẹ̀ mí ṣètọ́ni kan ṣèṣe títí oorun fi gbé ọlọ́ni. fatamutu qabla bilajil fajri ìyẹn bá kú kálífàjà rẹ̀ tó yọ tiẹ̀ bá bá a èèyàn náà lọ ṣẹ̀ láàrin kéèyàn ṣẹ̀yìn àti kọsẹ̀ lọ èwo ló dénjà jù dénjà méjèèjì o ṣùgbọ́n èwo ló dé ayéhùnmá àkọ́rù èèyàn ṣẹ̀yìn lọ àkọ́rù torí pé ọ̀hẹ́ fúru màdúnà dhalika liman yasha ay fil qiyamati tó ti pọ̀ tọrọ àforíjìn ọlọ́run lè foríjìn ọ̀ gbàtí ò jẹ́ shirk kí wàá ṣe rí nínú hadith sahib al-bitaqa hadith. صاحب البطاقة. bitaqa ẹnlẹ kí ó gbé àwọn àṣìṣe wa gèlèmà gèlèmà gèlèmà gèlèmà wọn máa gbé lórí apá kan sùn wọn máa gbé lórí apá kan sùn gbogbo wa tẹ wọn dọba wọn lọlẹ ètò ọkẹ iqra kitabaka kafa bi nafsika al-yawma alayka hasiba wọn náà ti tó láti dájọ́ fúnra you are not in need of a lawyer lawyer kọ́ irọ́ lásán wọn máa jiyàn lórí irọ́ káwọn náà múra gbogbo lọ múra kọ jarun orí rẹ kí gbogbo orí ọpá múra jọgbe ní alùkìyàmọ nípàdé kọmọ wa lọ under section kìíní kan chapter kìíní kan of nineteen kìíní kan constitution sá ọkà ń jọgbe ní alùkìyàmọ <laughs> tọ ẹni tí ó sì pọ́ lọ́wọ́ ba lọ́sẹ̀ gbogbo àwọn ẹsẹ̀ yẹn gélé mọ́. yóò ti wá sọ̀rọ̀ ìtinú pé tó tó ń bá wọn o ọlọ́run á ní oní tó sì sí wa lọ́dọ̀ wọn á nínú gbogbo ètò àwí tí wọ́n bá yọ ìwé pélébé yẹn náà níbi tọ́ọ́kọ́ gbé ìwé pélébé lórí apá kejì so wa tẹ́ wọn ju gbogbo àìdá lọ. ṣé aburú kan àánú láìláì lọ́la àbí gbogbo ẹ̀ ó rẹ ni. ẹ̀yọ́ aburú ló sì pọ̀ gẹ́lẹ́ máa tó ti ṣe kalẹ̀ yìí báyìí wọ́n á gbé láìláì lọ́la lórí apá kan sọ wọ́n á tẹ̀ wọ́n ju gbogbo sẹ́yìn lọ sẹ́yìn kó wọn náà ra gbórí òkè ńgbà yẹn tẹ́lẹ̀ ohun tí wọ́n wò lẹ̀ so lọ́wọ́ ara gbórí òkè pé náà ìwọ ẹnìkan kì í gbérú ilé ìpamọ́ sọ́dọ̀ wa kí ọ̀jẹ́ gbèsè wa wà lìjẹ̀nà ẹ̀ǹkọ́ náà sì sọ fún musa náà àríyìn sẹ́nà pé ya rabbi allimni shay'an أذكرك wa ad'uka bih ọlọ́run dáàbò kọ́ mi ní nǹkan kan tí n máa fi ṣèrántí rẹ tí n sì máa fi pè ọ́ àwọn olùmọ̀wá ní ìgbà tí Musa ti tí n máa fi ṣèrántí rẹ síwájú ó túmọ̀ sí pé du'a ath-thana'i afdalu min du'a al nítorí pé ó sọ wá nù hadith al-qudsi ìpè ọlọ́run ọba wa sọ ìpè man ashgalahu man ashgalathu qira'atul qur'ani wa dhikrullahi an mas'alati a'taytuhu afdala mimma u'ti as-sa'ili nítorí pé fadlu kalamillah ala kalami man siwa Allah ka fadlillahi ala man wọnú náà hadith al tó wà sahih tí Imam Abu ọ̀dà gbé jáde bẹ́ẹ̀ni tó bá yẹ pé kíkà alukur'an àti ìrántí Ọlọ́run ló mú kó àìrójú láti tọrọ kankan lọ́dọ̀ ọlọ́ gbogbo alukur'an náà lọ́ọ́ máa ké subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billah la ilaha illallah wahdahu la sharika lah lahul mul wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir subhanallah wa bihamdihi. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ inú mú ọmọ lè tọrọ kankan lọ́dọ̀ lọ ọlọ́run ó fún ẹni tó lóore ju tó máa fún àwọn tí máa ń tọrọ lọ. eléyìí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nítorí pọ́lá ti ń bẹ fún ọ̀rọ̀ ọlọ́run alukurani tó ń ké yẹn ọ̀dà gẹ́gẹ́ lórí ọ̀rọ̀ ẹlòmíì tó yàtọ̀ sí tọ́lọ́run ọ̀dà gẹ́gẹ́ bí ọlọ́ọ̀lọ́run àjùlọ rẹ̀ ní lórí gbogbo nǹkan so nítorí jẹ́ eléyìí ló ṣe jẹ́ pé zikiru ló ti síwájú ó ti síwájú masala ẹ̀yin ńkọ́ tó bá láǹfààní àti súnmọ́ àwọn èèyàn tó ń ṣàdúrà àbí òye wa táàkì bíi jọ àràfà báyẹn tí gbogbo yẹn ń ṣàdúrà pé kóòrùn tó wọ̀ kóòrùn tó wọ̀ tó bá láǹfààní àti súnmọ́ àwọn à nítorí wọn gbọ́ wọ́n lọ́n ọdún yìí ni ó mọ́tò ọlọ́n ọdún yìí ni ó ilé wọ́n lọ́n ọdún yìí ni ó ọmọ wọ́n lọ́n ọdún yìí ni ó yáàni. abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ ṣòwò ń gbà wá pé àdúnìyà thumma àdúnìyà thumma àdúnìyà àwọn gbàgbé al-akhirah ńlọ́fà ló fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ máa rántí ipa kù tá a bá sì kù ìṣirò ń bẹ etí sì ń bẹ lẹ́yìn ikú yẹn ọkọjá kú gangan fúnra ara rẹ̀ sòtọ́ bá mọ̀ bẹ́ẹ̀ kọ́dà ní jí kíkọ́ dẹ́rù bàyàn kì í ṣe pé wọ́n kàn gbé yẹn sílẹ̀ lẹ̀ etí ń bẹ lẹ́yìn ẹ̀fà ikú yẹn ojú èjì lọ. wọ́n àwọn Yorùbá ní kì í ṣẹ̀fà etí ń bẹ lẹ́yìn ọ̀fà ojú òjé lọ péńté ń bẹ lẹ́yìn ìlú ọ̀fà ọ̀fà yìí àbọ̀fà ni àbọ̀fà ni ojú tọ̀ ilẹ̀ mọ̀ so ẹni kékeré ṣe ẹ̀fà six kìí ṣe èje seven tọ̀ àríwá so lẹ́yìn eléyìí àti wọn á mọ̀ yín pé àṣeká máa ṣèrántí ọlọ́run ju ká máa tọrọ lọ ṣùgbọ́n méjèèjì náà ń kọ́ ọ́ a gbọ́dọ̀ gbé lọ bẹ́ẹ̀ lómi tó yàtọ̀ sí Allah ẹnìkan á kó pé tó bá ti jẹ́ bẹ́ẹ̀ díkìrì lásán lèmi ọmọ sí kó máa ní kí mo fẹ́ tọrọ màá máa tọrọ lọ́dọ̀ ẹlòmíì ni ẹ́ rárá o ó tún tọrọ náà wàá tọrọ nítorí pé man la yas'alillaha yaghdabu alayhi bẹ́ẹ̀ lọ́wọ́ nù hadith ẹni tó bá kọ́ láti pé ọlọ́run tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bó bínú sí lakin ma yaquluhu al-mutasawwifatu dáhùn sófin máa ń sọ ní tiwọn àwọn tọ̀rí kọ́ وعلمه بحالي يغني عن سؤالي pé wọn àtọ́lọ́n ti n bẹ́ẹ̀. a ọlọ́run tó wá sọ pé ọkọ ọlọ́rọ̀ bùkún mọ̀ dọ̀rọ̀ ó ní ẹ̀sìtẹ́jì lẹ́kùn ẹ máa pè mí màá dá yín lò ẹ máa pè mí màá dá yín lò ṣé ìtọ́lọ́run bá sọ yín kọ́. anabi musa ọlọ anabi musa ló kullu ibadika yaquluna hada gbogbo àwọn ẹrú rẹ̀ ló sọ bẹ́ẹ̀ nígbà tá anabi musa sọ pé ah, èmi kẹlíìmù rahman èmi tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ ṣé ohun táwọn ayé anas náà sọ náà lèmi ẹ́ àgbẹ̀lì sì kọ́ bá ṣéwù rẹ ni ó ń jókòó ń ṣe díkìr ṣèwọ́n náà ń ṣe díkìr wọ́n máa tíráì láti fetí kọ́ irú díkìr wọn bàbá ń ṣe sọ́ á <laughs> dákòjókòó dáadáa láìláìláìláì gbogbo àjọ wí pé à ah, àbí bàbá yẹn parọ́ fún ẹ lóò kò parọ́ fún ọ tó náà wínú. sọ ọlọ́run aṣọ fún anabi musa pé tó bá pé sẹ́mi méjèèjì àtàwọn tó ń bẹ́nu rẹ̀ yàtọ̀ sẹ́mi ọlọ́run àìsí sọ mẹ́rin pé kò túmọ̀ sí pọ́lọ́run wà nínú walakinna Allaha fis ìyẹn bí màánà ala samawat fawqa jami'i makhluqatihi ba'inan an khalqihi mustawin ala arshihi yẹn ni pé ọlọ́run ọba ó ṣe dọ́gba lórí àgọ́ ọlá rẹ̀ nǹkan kan papọ̀ pẹ̀lú ọ̀kan nínú àwọn ẹ̀dá tó dá ìtumọ̀ bá ìnùnú an khalqe àbí òye wa sọ̀tún àsùnkà iná lọ́ àsọ pé kíni fi sẹ́nà òkè gbogbo òkè lọ́wà ìsìnkú àwọn àánú òkè o tó yé wa fi mẹ́rin ṣe nínú tó àlọ́ka dictionary fi inside tó <laughs> yé ẹ̀hẹ́n torí fìràwọ́nà náà sọ ó ní wala usallibannakum fi judhu'in nakhli fi judhu'in nakhli mo sì búra pínkì máa kan gbogbo yín mọ́ inú gidẹ̀bínú àbí ara gidẹ̀bínú èwo ni sínú gilọ́kàn wọn mọ́ orí wàhálà tó ṣe so máa kàn yín mọ́ ẹ máa kàn yín mọ́ ìyẹn ni kò di rẹ̀ so ilé ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́ọ̀ bákan náà tá a bá kúlẹ̀ méjèèjì tá a tún kó kún àtàwọn tí ń gbé bẹ́ẹ̀ tààfin la ilaha illallah sápá kejì mahalat bihinna la ilaha illallah la ilaha illallah ọba tẹ̀wọ̀n tún wọn lọ. so eléyìí túmọ̀ sí wípé kéèyàn máa ṣèrántí ọlọ́run so kéèyàn tọrọ àforíjì tí wọ́n bá se lọ tọrọ kú torí pé tó o bá kùnà láti ìpàdé kò sí because bàbá rẹ̀ gan-an wà á máa wo bí kún pé o láwọn kankan tó fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ tó fi ṣàbòsí sí ọ màmá rẹ̀ ńkọ́ ẹ̀rọ àti ajẹ́bẹ̀ ara ta ló tún kù ta ló tún kù àní bàbá àti màmá àwọn bàbá náà máa wo bí àwọn ọmọ àwọn ṣé wọn ò ní nǹkan kan tán fi ẹ́ tán fi ṣàbòsí sáwọn wọn gbogbo ẹ̀ wọ́n gbà fẹ́ pé ẹnu rẹ̀ bí ẹnu ẹni tó ti jẹ̀dí adìẹ ni tọ́tọ́tọ́tọ́ gbogbo ọ̀rọ̀ tí ò wúlò òfófó ọ̀rọ̀ ẹ̀gàn bàbá rẹ̀ àti màmá ẹ̀ kọ́ sọ̀rọ̀ ẹ̀gàn wọn jù. túmọ̀ rẹ̀ ni pé tó bá kó lè bá dáadáa rẹ̀ fáwọn káwọn lè ra àlùjànnà àbọ̀ fẹ́ràn bàbá àti màmá ni. òdodo ọ̀rọ̀ ni kì í àbá fẹ́ràn bàbá àwọn lọ́yẹ̀ ká máa sọ̀rọ̀ wọn lẹ́yìn láì dáa jù sọ̀rọ̀ pé gbogbo ẹni tó ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì dáa ó kórìíra rẹ̀ ọ̀fẹ́ràn rẹ̀ ni sáwọn lẹ́lẹ́ sọ̀kẹ́ alójú tó tún máa bọ̀ tá bàbá àti màmá ká máa bùn bàbá bàbá ti bàbá wí tán wọ́n yọnu síyàn ní máa bàbá rẹ̀ nù màmá tí ti sọ̀rọ̀ sódà títọ́ gbé ndà kìyàmà wọn kàn máa kó dáadáa rẹ fún wa ní pẹ́tọ́ ilé ni dáadáa rẹ lọ tààrà torí pé àwọn bàbá àti màmá ló fi ṣe kí ni ló fi ṣe olórin yàtọ̀ sọ́tà rẹ káíkọ́ téèyàn ni wọ́n máa kó séèyàn fúnjọ́ gbé ndà kìyàmà ìtumọ̀ eléyìí náà ni kíkọ́ sọ ẹnu ẹ o kọ́ sọ ẹnu ẹ má pẹ́ gan bàbá àti ìyá rẹ náà o hẹ́n tó bá pẹ́ àwọn tó yẹ ká ṣe lóore gan àní pẹ́ gan wọn kọ́ wọn bà kó tiwa fún wa so bóyá lọ́ta wa eléyìí túmọ̀ sí pé kẹlẹ́nu sọ ẹnu rẹ̀ kẹlẹ́nu kó sọ ẹnu rẹ̀ torí pé tí máa kó báyìí jù náà nù ẹnu yìí báyìí wàyí dá sáfàrú kọ́sọ̀rú wọ́n máa ṣe ìrìn àjò wọ́n máa ṣe kọ́sùrú wà áfùtọ̀rú wọ́n sì máa ń ṣàìgbàwẹ̀ wọ́n sì ti mọ̀ yín pé kọ́sọ̀rú yẹn ó dá lórí àwọn ẹni tí wọ́n pe alukọ́sùrú fi sẹ́fọ́r tí wọ́n pè ní sunna ìlàdí ti lè wúlò fún nígbà ètò ọlọ́lá jù ẹni kí a ṣe kọ́sùrú ṣùgbọ́n lọ́dọ̀ àwọn olùmọ̀tá sọ pé ara ẹ̀yà ni wọ́n sọ pé ara ẹ̀yà ni àwọn sọ pé tẹ́lẹ̀ náà ń kọ́ àwọn tí wọn àdìsí yóò tọ́ka sí pé kì í sọ̀rọ̀ ẹ̀yà wọ́n sọ pé ó tún gbè lẹ́yìn àwọn ni ó tún gbè lẹ́yìn àwọn so àwọn tó mú wa rí nínú àwọn ẹ̀rí mi. wọ́n á mú àdìsí Imran ibn Hussein Hussein baba, rẹ náà kọ́ mùsùlùmí ni àwọn méjèèjì ni mùsùlùmí baba rẹ lànàbì sallallahu alaihi wasallam sí lápá tí wọ́n rí oúnjẹ ń bẹ̀ ẹ̀rọ pé kí leléyìí tó sọ pé náà ó máa ń ràn yàn lọ́wọ́ pé ìsàn kan tí máa kó bá pa kọ́ mọ́ ráyè kó bá pé yàn ni ha ni ma aflahata mita. má aflahta abadan torí tó bá sẹ́kù lápá rẹ tó bá fífi bẹ́ẹ̀ kú ò ní sóríire láì sàbẹ̀nù o ẹ̀sán kí sàṣeyàn nínú àwọn yorùbá yìí nínú olóńdè tí ń dè mẹ́tì illa man rahimallah àfààní tọ́lọ̀ ń bá sàánù ẹ̀ńtí ò lè tí ń dè mẹ́tì ó lè tó sọ̀rọ̀ gbogbo ilé tó bá sàtìwọ́ máa wò kí sá tọ́ọ̀ bá rí ní mẹ́ńdọ̀ọ́. ó sì rí ní àwọn local doors so ní yàrá kọ̀ọ̀kan ni la ilaha bá kú pẹ̀lú ètò ìdìmápá wọn ni kò ní ṣoríire láéláé àwa ń kọ́ kí làwọn ajá mọ́lẹ́gbẹ̀ẹ́ sàábé ojúmọ̀ sí pé àwọn ẹni tó ga òrókè àwọn kúrú ń kọ́ kí làwọn kí ló súnmọ́ káwọ́ rí àlè rí nǹkan kájáre kálukọ́ sọ́ra ni ó tú kó tó dọ̀la tíra tó sọ̀rọ̀ alẹ́ ni ó tú dànù kó tó dọ̀la ìwó tẹ́ dẹ̀sẹ̀ náà náà lé yín òní ni ẹ tú dànù kó tó dọ̀la asopẹ́ tú dànù asopẹ́ kẹ́ sánàsì o torí káwọn olùmọ̀ á sọ pé gbogbo irú àwọn kẹta máa dì tá máa dì tẹ́ bá sánàsì ńgbà mí ìgbà náà ni ọ jẹ ẹ gbọ́dọ̀ dánàsì ẹ gbọ́dọ̀ sánàsì ẹ jù ẹ wọn ká ayatul kursi kula ọdọ bọ bil falak kúlọ̀ ọ̀bùrọ̀ bí nọ́ọ̀sì ọlọ́wọ́n bọ́ sọ yín bí aburú rẹ̀ tó kálukú sí mi nù. subhanallah ṣetán ó ń ṣe àwọn èèyàn lọ́nà kan ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́lẹ̀ tẹ́ǹtì tẹ́ ń sunkàn ilẹ̀ nípa wọ́n kàn gbálẹ̀ jọ ni wọ́n dì. omi ò kọ àwọn ṣèyàtìn kò lè rí àgùbì lẹ̀ ẹ̀yin tẹ́ ń sìn ṣerú náà fún ẹtú bá ikú ń bẹ o ikú ń bẹ àwọn kan ti síwájú yín kú táwọn ti ń kábàámọ̀ báyìí nínú sáré ẹ̀jẹ̀ kẹ́ni tó sẹ́kù kọta rẹ̀ tó ti lọ kọ́gbọ́n pẹ̀sẹ̀ dìgbà tí náà bá ṣiṣẹ́ yọ láti sáré bàtà wa mà nínú tó lọ́wọ́ bá ti sọ fún wa náà Al-Qur'an dáná bí sallallahu alaihi wasallam ti sọ fún wa nínú súnà wípé gbogbo ẹni tó bá kú lórí pé ń pidán kò ní ṣoríire láéláé. واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا wọ́n tún bá ń sọ pé ọlọ́run tó sọ ń pa àwọn ọmọ kí ó ti ń lọ kọ́dá ọ̀dọ́kọ́dá alimu lẹ́mẹ́ni ṣọ̀rọ̀ ọ̀húnmẹ́lẹ́hu àkírọ́tì mi kọ́lẹ́kọ̀. wọn náà ti mọ̀ pé ní tó bá lọ́ọ́ fira rẹ̀ sílẹ̀ lọ́kọ́ nípa adán kò ní nǹkan kan tí ọ̀jẹ̀ lérè tó bá ti jọ́ gbẹ̀dà kìá. àfa sórí ibu ọmọ kí ó ń kọ́ òun náà tún sórí ibu. ọlọ́run lọ́kàn kọ́ wípé kí tí ìṣẹ̀lẹ̀ Imran yọ ṣẹlẹ̀ ká tún fi lẹ́kọ̀ọ́ kàn bẹ̀ torí tó bá sẹ́kù lára rẹ òní sórí rẹ láéláé àwọn olùmọ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀ tó bá kọ́ alukurani ni wọ́n kọ́ ọbẹ̀ nǹkan kò sí yàtọ̀ kò bá jẹ́ alukurani kò bá jẹ́ nǹkan mi kò sí yàtọ̀. nítorí pé àwọn àdéhìí wa mutlaqa ike man allaqa tamimatan fala atamma Allahu lahu shay'an wukila ilayhi. ẹnikẹ́ni tó bá fi lè dé oúnjẹ kan mókè ọlọ́run ọba kò ní bí abùkátà rẹ̀ ẹnikẹ́ni tó bá sì so nǹkan kan rọ̀ á fìtì sára nǹkan á dáadáa. tòbá kan náà nù hadith inna ar-ruqa wat-tama'ima wat-tiwalata shirk. ọ̀fọ̀ ògidì bí ẹnikẹ́ni wọ́n fẹ́ wọlé rẹ̀ máa ń pọ̀fọ̀ sí katapila. katapila náà ń gbọ́rọ̀ <laughs> so torí ẹ̀ bákan náà gbogbo ń tẹ́ so oúnjẹ ni tíra ni kíní kan ni bákan náà oògùn oògùn tí ìyàwó lọ sí sọ́kọ kókò lè ba àlọ́ọ̀bù àbọ̀kọ náà lọ lọ sí síyàwó anabi sọlá àṣọlá pé gbogbo ẹbọ ni ìṣẹbọ sọlọ ni tá a bá tiẹ̀ lè borí ìṣẹbọ sọlọ nù gbèsè ayé wa téèyàn ò ní. wàláì tẹ́yàn bá kú kó ọmọ kíkú oríire lópin ìgbà tó bá kú mùsùlùmí káti ẹ̀ pé àwọn àṣìṣe àṣìṣe àṣìṣe padà wọ nánà yọ wọ nánà ni wọ gbogbo bó ṣe lè kọ́ pẹ́ tó nu náà kò ní ṣègbè bẹ̀ torí ẹni gbogbo orí ibú ń bẹ tó iná tí ó sì ní wà àlùjáná láìláì kọlọ ma ṣe ọkànnù méjèèjì ti wà o àlùjáná ni kọlọ ń jẹ àwọ tààràtà. Imran ibn Hussein yìí tó máa ti dárúkọ rẹ̀ àmọ̀ sí radiyallahu anhuma qal kanat bi bawasir jẹ̀dí ń yọ mí lẹ́nu jẹ̀díjẹ̀dí ń bí kídìí ọyọ so yíyọ òróbó òdì yẹn ẹ̀ ń pè ń ọ̀yọ́ ẹ̀rọ wá yọ sí yẹn sí yẹn máa lé jókòó má tọ́ bó ló ṣe wá sí sọ́láàt adúrú ìjókòó tá a máa ṣe ní sọ́láàt ó tó mélòó náà rí amáyé ìdúró rákà meji mẹ́rin náà ni ìdúró rákà méjì méjì náà ni ìdúró rákà náà ni ìjókòó mélòó ní rákà méjì ìjókòó alákọ̀ọ́kọ́ àtẹlẹ́kẹta ṣe jẹ́ tó bá jókòó láàrin foríkalẹ̀ méjèèjì ó méjì nù ẹ jókòó àtàyà mẹ́ta nù bó ló sọ adé mẹ́rin ẹni tó bá fẹ́ ṣe jalsatul istiraha ó di mẹ́rin tó bó láti á ṣe mẹ́ta nínú mẹ́rin yẹn ọ̀ràn yẹn ni jalsatul istiraha kì í sọ ọ̀ràn yẹn kò sẹ́ni tó pe lọ́ràn yẹn náà olùmọ̀ ọ̀dà afẹ́ àgbádùn tá lè jókòó bó láti àṣe oníjẹ̀dí yàn lẹ́nu mọ́ àbí anabi sallallahu alaihi wasallam báwo ní ṣe máa ṣe sọ̀rọ̀ à báwo ní ṣe máa ṣe sọ̀rọ̀ àyàtọ̀ sí wọ àárẹ̀ ráńpẹ́ ló ṣe wọ́n gbé lọ hospital òbéèrè lọ́dọ̀ ẹnìkan ọ̀rọ̀ àlòṣoṣù mẹ́ta lọ hospital ṣe sọ̀rọ̀ ẹ̀ mọ́ wọ́n sì máa fún lóúnjẹ yóò máa jẹ́ ó ní mo bi léèrè tọ́ba gbàmíì ó lè jẹ́ pé jíjókòó púpọ̀ jù ló fà á bí ẹni tí ń ṣe dráìvà bí ẹni tí ń ṣe télọ̀ wọ́n máa ń fa kídìí ọyọ́ ń gbà mí. ṣe ìgbà míì kú mọ́ ó lè jẹ́ pé jíjẹ nǹkan aládùn nǹkan aládùn bí àléwà súwìtì ṣúgà ó sábà kó gbogbo ẹ̀ jẹ́ ó lè jẹ́ pé ó ń lọ́fà. àná mi ni sọ́lé kọ́ ìmáa máa ṣe sọláàtì rẹ ní dúró tẹ́lẹ̀ ìlà àkọ́kọ́ hadith tọ́jà lórí sọláàtì mẹ́rìyẹ̀ gẹ́gẹ́ bí àkọlé tó síwájú báàbù yìí gbogbo àwọn àdìsí tán mú wa ó dá lórí sọláàtì mùsàáfìr ṣùgbọ́n eléyìí dá lórí sọláàtì mẹ́rìyẹ̀ salli qa'ima máa ṣe sọláàtì ní dúró nítorí pé ọ̀ràn yàn ọ̀ràn yàn ní ká dúró nínú sọláà ní gbogbo ẹni tó bá lágbára láti dúró kọ̀tọ́ ká jókòó ṣe sọláà pàápàá jùlọ tó bá jẹ́ sọ̀láàtún mafruḍa sọ̀láàtún tó jẹ́ wájibà àbọ̀dọ̀ jókòó sí àbọ̀dọ̀ jókòó sí fẹ́ni tó bá lágbára láti fẹ́ni tó bá lágbára láti dúró kò gbọ́dọ̀ jókòó. ẹni tó bá lágbára láti dúró tó bá jókòó sí sọ̀láàtún mafruḍa fa salatuhu batila sọ̀láàtún rẹ̀ bàjẹ́ ọkàn ló fẹ́ dàn wò nítorí bàbá kan máa ń gbàgbà sẹ́gbẹ̀ẹ́ gbogbo gbà tó bá sọ̀láàtún wọn náà fẹ́ dàn wò lónìí kí ni ìdájọ́ sọláàtì rẹ mọ́tọ́láàtì lè máa dá nítorí pé o ti fi nǹkan kan lẹ̀ nínú ọ̀ràn àyàn àsọ̀rẹ́ à. fàyín lẹ́m tó stọ́tẹ̀ fọkàn àìdà tó o bá ti wá lè ṣe o lè dúró ajẹ́pọ̀ ṣèké ni wàá jókòó ajẹ́pẹ́ wàá jókòó o lè dúró ṣùgbọ́n o lè dá dúró o lè fara tì ajẹ́pọ̀ ọ̀ràn àyàn rẹ ni kò dúró kó ṣèké ni kó farati tọ̀tọ̀ bá dúró tọ́ farati ò ní lè gbọ́wọ́ sókè ò ní lè gbọ́wọ́ sókè ṣùgbọ́n tọ́ bá jókòó lè gbọ́wọ́ sókè tọ́ bá dúró tọ́ farati àárẹ̀ tí ń ṣe òní lè jókòó lè gbọ́wọ́ sókè àmọ́ tọ́ bá jókòó ó lè gbọ́wọ́ sókè èwo ló mú ṣé kó dúró kó gbọ́wọ́ sókè ni àbí kó jókòó kó gbọ́wọ́ sókè kí ló fà nítorí pé dúró ọ̀ràn àyàn ni gbígbọ́wọ́ sókè nǹkan sunna a sì ní kókó fi ọ̀ràn àyàn sílẹ̀ nítorí sunna tọ́ ó lè dúró ó lè gbọ́wọ́ sókè ṣùgbọ́n bàbá fẹ́ kakíw kò ní rí nǹkan kan mú jáde. ọ̀rọ̀ jáde lẹ́nu rẹ̀ ẹ sì mọ̀ pé nídùú láti kàkí o sọ pé jókòó àti òkúkú lè jókòó a sọ pé kò dúró ni wọ́n fẹ́ ọkọ̀ dúró kò lè yọ máa wò bọ̀ rárá yọ máa mi rẹ̀ tó ti pé nǹkan kan ò ní jáde yọ máa oṣù mẹ́ta tó bá filẹ̀ sọ láti rẹ bàjẹ́ nítorí pé ètò lágbára láti ṣe ọ̀gbọ̀rọ̀ filẹ̀ nítorí ètò lè ṣe. ìrẹ̀wà máa mi ahán bí ìgbà tó ń pe fatiha tó ń ti pọ́ ọ̀rọ̀ jáde tó ń ti pé ọ̀rọ̀ jáde torí ẹ̀ náà sọ pé ẹni tó ya ya ya tọrọ ìjáde lẹ́nu rẹ̀ bóyá ni ó sì ṣe. tọ́lá dúró lórí sọ́láàt tó ń ti pé kò lè ké fatiha láti kọ́ bóyá ọmọ nǹkan kà sórí lásòrò àtẹlẹmọ̀lẹ́mí ẹ̀kọ́ wọn ò máa kà wọn bá ti dúró lórí sọlá yóò sì máa jẹun nù tó o ti tó torí pé ìtọ́ lágbára lórí ẹnu torí pé kò sí bá a ṣe lè ké fati àtàhàn òní mi àbóṣeṣe so òun náà èyí tó lè ṣe tí máa pẹ̀lú kíké fati àyè ọ̀sẹ̀ tó ń ju kíké fati àkọ́ òní jáde lẹ́nu tiẹ̀ ẹnìkan á ní à erékeré lásán lélẹ́yìn ọ̀dà dáhùn kọ́ ọmọ mi àhán dàbùtòló sọ̀lá tó kà sọ̀lá tó lọ bàjẹ́ tẹ́lẹ̀ ìjẹba o ọ̀dà tó o bá wà lè ṣe sọ láti níjókòó ńkọ́ fàálà jẹ́m anábìíní kò fẹ̀gbẹ́ lélẹ̀ eléyìí túmọ̀ sí pé ìrọ̀rùn gan lẹ̀sìn Islam ìrọ̀rùn gan lẹ̀sìn Islam al-mashaqqatu tajlibu at-taysir wàhálà máa fa ìdẹ̀kùn wa ni torí ẹ̀ ìdẹ̀kùn tó wá wá ń bí àfi ká má sí lò ká má sí lò torí pé tó o bá sí lò sọ láti rí ọ bàjẹ́ o ó ti dúró ọlọ́fẹ̀gbẹ́ lélẹ̀ o sì lè jókòó kí ni ìdájọ́ sọ láti ẹ sọ láti ti bàjẹ́ o o lè dúró ọwọ́ àjókòó kí ni ìdájọ́ rẹ̀ tó yẹ pé ọ̀ràn yẹn ni àmọ́ tó jẹ́ náfìlà wọlọ màámà lọ́fẹ́ gbàdájì ládàá a lè ń ga kó ah, wa. pípò ṣe sọ láti kárí ọwọ́ nídàájí ládàá rẹ̀ ìbẹ́yìn náà ti mọ̀ pé tí wọ́n ti Allahu Akbar ṣètọ́ni dé ní ìròyìn ìròyìn ó ti bẹ̀rẹ̀ lóríṣiríṣi nǹkan ó ti máa wọnú ọpọlọ yín. hadith yìí ó ní asùn ní báàbù sọ̀lẹ́tìl mẹ́rìíyẹ́ tó asùlùnù ó ní pilẹ̀ tó yẹ pé àfihàn yín pé aláàárẹ̀ kò lẹ́skíwùsì aláàárẹ̀ ò lẹ́síkíò òpin rẹ̀ kẹsàn-án kò lè dálù aláṣẹ àbàṣe kẹsàn-án igi kò lè dẹ́tẹ̀ ẹ̀ mú ṣe àbàṣe kí ló tún kù kò sí tó kù hospital lọ́wọ́ àwọn ànìkìnnì ní àti èsì ilé ìgbẹ́ wọ́n ki rọ́bà bọ́ lára ìgbẹ́ ń jáde ìtọ̀ ń jáde wọn ò sì fìgbà kan yọ rọ́bà ń kú bóun ni ó ṣe ṣe sọ̀lá yóò ṣe sọ̀lá àti bẹ́ẹ̀ náà fattaqullaha mastata'tu àṣírí ìmáàmù Abu Hanifa tó ní tí wọ́n máa gbígbẹ́ sí yàn láti gbẹ̀ bá ń bẹ lápò èèyàn tí yàn lè ṣe sọ̀láàtì wọn ò kákúnjọ́ náà òní ló wúlò yìí ẹnikẹ́ni tí ọ̀gbádùn tó lè yàgbẹ́ àbí kìnnì kan àbó lè yàgbẹ́ gan ẹ lè máa máa paasi rọ́bà kan síbi kìnnì fún kanú rẹ̀ tí gbẹ ọmọ abábẹ́ dá títọ́ ọmọ abábẹ́ dá fa so torí ó gbégbé ara àbí ògbégbé ara wà máa bá sọ láti rẹ̀ lẹ́kàn rà nù bẹ́ẹ̀ ni tí gbẹ bá hàn yẹn nu agbọ̀n bí rọ́bà yẹn ìyàtẹ̀ bá sálọ làbọ̀n yẹn àmọ́ bá sọ láti sùn tọ́ba jẹ́ bó ṣe jẹ́ mẹ́. lẹ́yìn rẹ̀ ni wọ́n mú hadith Jabir ibn Abdullah radiyallahu anhuma wa qaal aada nabi sallallahu alayhi wa sallam mariida anabi bẹ aláàrẹ̀ kan wò fọ̀rọ̀ ẹ́hù yusalli anabi rí pẹ́ńsì sọ̀lá tòun ti jẹ́ nǹkan tó kọ́ mọ́ pé mùsùlùmí sáré kó pípọ́ mọ́ sí sọ̀lá àárẹ̀ kan wà tó lè mú yàrá sí sọ̀lá tó náà kọpọlọ rẹ ọmọ ṣiṣẹ́ má ẹni tó pọlọ rẹ ọba ṣiṣẹ́ má lẹ́yìn rufi alqalamu àtẹlẹ tó ń bẹnu ẹni tó ní kọ ẹsẹ̀ fún tọ kọrọ ọhún sọlẹ alẹ wíṣẹdẹtẹn anabi wa rikpo dúró lórí tìmùtìmù kan ó dúró lórí ìrọ̀rí kan pílò orí rẹ̀ ló ti ń ṣe farama biha anabi sọ pilonu waqaal anabi ni salli ala al-ard in istata'ta tó bá ṣeéṣe fún ẹ orí ilẹ̀ ni kò ti dúró ṣe sọ́lá tó bá ṣeéṣe fún ẹ orí ilẹ̀ ni kò ti dúró kankan torí pé ọ̀gbádùn sẹ́mẹ̀dọ́fà nítorí pé tó bá dúró lórí ìrọ̀rí kò síbò tó ṣe lè dúró balance a sì mọ̀ pé sọ̀rẹ́ yẹn ọ̀ràn yẹn ni kó o dúró balance nítorí pé alqiyamu wájibun wal-i'tidalu fihi wájibun kadhalik kó o dúró ọ̀ràn yẹn ni kó o tún á dúró dọ́gba ọ̀ràn yẹn ni ó sì mọ̀ ike pílò yóò ṣe wọ́n gun wọ́n gun tiẹ̀ ni so kò síbò ṣe lè dúró lórí rẹ̀ tó dúró balance gbèsè nítorí pé aburú ni kò fi pílò rọrí o tó bá fẹ́ fi rọrí kò burú àmọ́ kò dúró lórí ẹ̀sìn sọ̀rẹ́ torí pọ́n sáré pọ̀tọ́ salli ala al-ardi in istata'at ṣe sọ láti rẹ nílẹ̀ kò bá lágbára láti ṣe bẹ́ẹ̀ eléyìí sì tún fi hàn wá pé ṣé ètò dáa ni kíkà sí sọ láti wà nílẹ̀ ẹlẹ̀ gangan àbí ká tẹ̀ nǹkan kan lẹ̀ àwa tá a gbádùn náà ilẹ̀ ẹlẹ́ símẹ́ǹtì àbílẹ̀ ẹlẹ́ èrùpẹ̀ ilẹ̀ ẹlẹ́ èrùpẹ̀ ìtọ́lọ́lájú dédé bí kò ọmọ pé ìpè wọnú mọ́sídìí o bí táwọn ṣíà o mo rò pé yé wa o àwọn ṣíà yẹn ti wọn àwọn ti wọn olódò làwọn wọn ní ìpè táwọn ń kó káwọn ìpè Karbala ìlú kanu níjọ ní Al-Iraq wọn níbẹ̀ ni wọ́n pa Al-Hussein sí ọmọ Ali radiyallahu anhuma wọ́n lè pẹ́ ẹbẹ̀ à gbogbo gbùlù wọn ti ẹ̀ pọ̀ wọ́n ní ìpẹ́ ẹbẹ̀ ọmọ gan ọlọ́lá ju kàábà lọ lọ́dọ̀ àwọn ṣíà akhzahumullah wọ́n máa kó ìpẹ́ ńká torí ìjọba ti rẹ́nìkan tó kó ìpẹ́ síwájú tí ń forí kan kọ́ gbádànù wọ́n lè gbé a èpè owó iyebíye ní wọ́n ti ń tà lọ́jọ́ bó ti jẹ́ ń bẹ̀rù torí di eléyìí báyìí ká ṣe sọláàtì wa nílẹ̀ ẹ̀lẹ̀ kò wá burú ká lu ẹni gẹ́gẹ́ bí Anas ibn Malik radiyallahu anhu ó ti sọ pé anabi sallallahu alaihi wasallam wá sílé wa wọ́n fẹ́ ṣe sọláàtì fẹ́mi àti ọmọ mùsùlẹ́mù ìyá mi àti ọmọdékùnrin kan mo máa ń mú ẹni ìgbà tó wà lé ẹni ẹ̀ ti gbó gan mo máa ń fọ́n mi sí mo fi ń nùnù mo ń fọ́n mi sí mo fi ń nùnù lẹ́yìn ọ̀gbẹ́yìn ẹni ó tún máa fi tálẹ̀ ń pè ní ẹni ẹ̀ fún pé ẹni no sá alẹ́ nìkan <laughs> wọ́n ní kọ̀ wá mẹ́sídùú ma nítorí pé ó ní ẹni mẹ́sídùú ma ń dọ̀tí ẹ̀wẹ̀ <laughs> subhanallah ẹ oríṣiríṣi ẹgbẹ́ rọ́ sọ̀rọ̀ nítorí délé bá ṣe sọ̀láàt nílẹ̀ ẹlẹ̀ nílẹ̀ ẹlẹ̀ wọn tẹ́ nǹkan kan sí lólóore jù túrọ̀ ẹ̀ ló ṣe jẹ́ pé inú àdìtì kan tó ti ṣíwájú wọ́n ní tó bá fẹ́ tó máa ń ṣe sọ̀rẹ́ à ọ̀gbọ́dọ̀ fọwọ́ gbó iwájú rẹ̀ ọ̀gbọ́dọ̀ fọwọ́ gbáwájú rẹ̀ ọ̀gbọ́dọ̀ fọwọ́ nuwájú ẹ̀ máa tó ń ṣe sọ́dá. ẹ̀yin kánà lábùdà gẹ́gẹ́ sọ wánú rìwá àti imáàmù Ahmed adékọ̀ ẹ̀kan. tòǹdé orí kíjọba ṣe bẹ́ẹ̀ bí ìgbà tó yọ ọ̀pọ̀lọpọ̀ orí kúrò lórí rẹ̀ ni. ẹ sì ti mọ̀ pátánàbí ọ̀sọ̀lọ́lá àṣọlọ́ bá forí kan lẹ́nu sọ̀dá àjàjà ó ṣe déédéé pójú rọ̀ bí máa gbórí sókè báyìí pẹ̀lú ẹ̀rẹ̀ àtomi ẹ̀rẹ̀ lórí rẹ̀ tí ọmọ kan sallallahu alaihi wasallam. tọ́ba àwọn eléyìí ò túmọ̀ sí pé tí ẹ̀rẹ̀ ọ̀bá sínú mọ́ṣáláṣí ti kọ́ Muhammad amisi pé òwò náà fẹ́ òpó ọ̀fẹ́ tẹ̀lé súnà súnà rò ìwọ lọ́fẹ́ tẹ̀lé mẹ́rin sẹ́wọ̀n pé lẹ́yìn ẹsẹ̀lẹ̀ sánà sallallahu alaihi wasallam láì jẹ́pọ̀ ló gbèrò gbègbèrò rẹ̀ wà bẹ́ẹ̀. eléyìí túmọ̀ sí pé high level of furnishing ìnirú àwọn ẹni jù náà mẹ́sáàgì nítorí pé à ń fẹ́ ká bẹ̀rù ọlọ à ń fẹ́ kọ́ kan wa máa ronú Allahu Rabbul Alamin à ń fẹ́ ká máa rántí páàkù inú sìmẹ́ǹtì yìí gan ọ̀gá ọ̀gá ìpẹ̀lẹ́ ẹ̀kọ́ jẹ́ àti òkúta wẹ́wẹ́ kẹ́bi mọ́sálásí àmì ṣùgbọ́n àrùsù ṣùgbọ́n à ń bẹ lọ́n pélé náà má burú ó túmọ̀ sí pẹ̀lú àwọn ẹni ìbáyìí ààrẹ rí fún nínú ọ̀rọ̀ Anas ibn Malik radiyallahu anhu àwọn ibì kan wà tó ẹ pé ìtẹ́ tí wọ́n tẹ́ síbẹ̀ nínú mẹ́sáàgì ah ó ti gbà kókó sọ láti lẹ́sìn fa ó máa ti ń gbé ẹsẹ̀ síwájú kó máa gba ẹsẹ̀ rẹ̀ padà sẹ́yìn níbi tó kí dé yàtọ̀ sí pé wọ́n tún kó fóòmù sí lábẹ́ bẹ́ẹ̀ yóò tí ì rírọ ẹ̀rì wọ́n làwọn ti rí àdúgbò kọlọ̀ tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé wàláì lọ́ọ̀bùsà tó a bùkátà láti tẹ̀ kankan sí i torí bóòwò láìsí jẹ́ pé a ní ìtẹríba ọkàn lórí sọ́dá tó wa the more tí ọ̀sọ́ bá ti pọ̀ fún mẹ́sáàgì the more tá a ronú ọlọ́mọ nínú sọ́dá tó wa mẹ́sáàgì tó wà bó ṣe wà tá a bá ti bẹ̀rẹ̀ sọ láti ṣètọ́nù ti dé nǹkan mìíràn àmọ́ rẹ̀ lára gan-an àwọn kí sí gbogbo kìnnìkan wọn kì ara wọn sí kìnnìkan wọn wọ́n máa gbìyànjú ni láti pé kọ́dà kó ṣe júmùlà méjì lọ gbọ́ yé nù kàtí wọn lórí kà jáde nù fún ọ̀sẹ̀ pé máa ṣọ ọmọ ọlọ́kùnrin tó ń lọ. àṣetí ọkọ ni kó tó bẹ̀rẹ̀ sọ láti òní ronú ẹ̀ subhanallah sọ́dà abẹ́ ọ̀dà abẹ́ o ọ̀dà. wa illa anabi sallallahu alaihi wasallam ṣe sọ láti lórí ilẹ̀ wa illa fa awmi ìmáa tó o bá sì ti mọ̀ kó o lè dúró ṣe sọ̀láàtì kò sí bùkátà kan sí pípọ̀ fúnra rẹ̀ wàhálà sí o lè dùbúlẹ̀ níbi tó dùbúlẹ̀ sí òun kọ́ ọ̀gá máa ṣẹ́jú ṣe sọ̀láàtì kọ́ máa ṣẹ́jú ṣe sọ̀láàtì ọba aranjú rẹ̀ lẹ̀ tó mọ̀ ti dúró ó sì ké pátí àti súra wọ́n á sì rọra tẹ́jú lọ́lẹ̀ díẹ̀ pípọ̀ mọ́ ń lọ rúkú tó tó bá tó wá dé rúkú ó sì subhan rabbiyal wàá tún wàá gbójú lọ lẹ́jú ti rò kó lọ ike mo ti ṣe sùjúd subhana rabbiyal a'la subhana kí ló tún á kù tó fi sọ pé ò sí sọláàtì kò sí tóyẹ ló ti jẹ́ pé láwọn ìlú tí islam wà gbogbo hospital gan yóò tún ní agbọn ibi tí wọ́n ti ń pa kéèsì àwọn yẹn lọ sí di kásẹ̀sì wọ́n tún gba àwọn olùmọ̀ síbẹ̀ àwọn máa tọ́ ní yàrá kọ̀ọ̀kan ṣé ẹ̀ ń ṣe mójútó sọláàtì ẹ̀ má pa sọláàtì tó ẹ̀ sì máa ṣe ẹ̀rọ tí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ọlọ́run ọba yóò ṣe àárẹ̀ yìí ní ìkọsẹ̀rẹ́ fún yẹn o mo tún lọ síbi mo tún lọ síbi èsì pé eré tí nàìjíríà ẹ̀kọ́ náà bá wa tún sí kódà aláàárẹ̀ mi sápò pé ó tó tó ráhùn sọ́ọ̀tì sọ́ọ̀tì wọ́n kàn máa wọlé ni ni wọ́n máa pàtẹ́wọ́ wọ́n máa fò wọ́n máa bẹ́ ah kí ló ń ṣẹlẹ̀ ń bí aláàárẹ̀ ò pariwo ẹ̀sìn ká máa pariwo ká máa pàtẹ́wọ́ ẹ́ kíní kò ògo ògo ògo nínú hospital àwùjọ bìlá tó wọn níbo làwọn ti bẹ̀rẹ̀ àtúnṣe gan tó náà sànù tí gbogbo nǹkan náà wà láàṣẹ tiwa lọ́tọ̀ táwọn bá rí dàgbàdàgbà tí wọ́n ń ṣe káyé àtúnkọ́ hospital tiwa ẹ kẹ́ni kẹ́ni kẹ́ni ẹ gbogbo nǹkan tiwa káìkásá lè rà á ọ̀rọ̀rùn kìí ṣe gbogbo nǹkan tiwa náà láàlè ṣe èyí tó wà dápẹ́ tìjọba náà lájọkùn ṣe àbí òye ọ ṣògbé ẹ dákun gbogbo ètò ẹ̀ ń ṣe ọ jáde jáde torí lọ sípìtù gan mọ́tò tó bá ń lọ lóde tó bá fi lè tẹ̀ fèrè tó bá fi lè gbọ́ náà fún àmàmù rìpèrè tó tẹ̀ lásán ó lè jẹ́ kẹ́lómi ọ̀gbẹ́ni mi tàtó apọ̀ wàá fà á láàárẹ̀ náà ó tún máa pọ́nrin sí lórí kékeré àwọn lórin ní òjò ọgbádùn ẹ kúkú kẹ̀kẹ́ gbé lọ bí tẹ́tì máa pọ́nrin sí lórí ẹ mẹ́jọ ọgbà abẹ́rẹ́ mọ́. tọ́ waj'al sujudaka akhfada lirruku' tó máa ń ṣẹ́jú kírun tó ń ṣẹ́jú ṣe sọ̀dá jẹ́ kí ìforíkanlẹ̀ rẹ kí títẹrí lọ lẹ́tì ẹ̀kọ́ pọ̀ ju ìrùkú rẹ lọ. Al-Bayhaqi lọ́gbà wa ṣùgbọ́n wọ́n sọ pé Abu Hatim àwọn sọ pé ọ̀rọ̀ Jábìrì ní kí sọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam gbogbo èyí òwú tó bá jẹ́ àtúntì orí ntọ́jú ẹbẹ̀ náà àti ti anábì sallallahu alayhi wa sallam. àǹfààní tíra yìí ẹ̀rí pé ní bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ yóò kọ́ mú àwọn àdìsí tó wà sàhíì wa nípa ìjọba sí lápọ̀lé nígbà tó bá yẹ tí wọ́n ní kì í sọ̀rọ̀ ànábì ọ̀rọ̀ sàábẹ̀ ní sọ̀hí tó yóò mú alẹ́yìn rẹ̀. pẹ̀lẹ́ yóò jẹ́ pé èèyàn láǹfààní àti mọ gbogbo ní máa ń sọ lẹ́rìí nípa àwọn tí máa ń sọ nípa sí irú kí gbogbo tó wá Bukhari àti Muslim àwọn tó ní í ṣe Bukhari àti Muslim ọkùnrin tí èèyàn máa ilé ẹni ní ṣùgbọ́n èèyàn ní láǹfààní àti ma àwọn ẹ̀rí tí wọn ò fẹsẹ̀ rinlẹ̀ lápá kan nínú olùmọ̀ọ́sìn fi ń sẹ̀rí ẹ̀ bó lè yóò sì fèsì fún èèyàn ní mà àmọ́ látara ru eléyìí èèyàn mà kò sí ìjọ ọ̀dánù rẹ o gbogbo àwọn tíra yẹn ló pàtàkì ló sì yẹ kí èèyàn máa ń pa ọ. wọ́n tún àgbẹ̀ ìgbà ọ̀rọ̀ wa láti ọ̀dọ̀ Aisha radiyallahu ó lè ra ètò nàbí sallallahu alaihi wasallam sallam tarabbi'a tó ṣe sọ̀láàt lẹ́ni tó jókòó kẹsẹ̀ ara wọn lẹ́ni tó fi awọ́ méjèèjì tó fi lélẹ̀ tó wá kẹsẹ̀ ara wọn àdéhìí ti wá àbí ò ti wà ó ti wà tó ń torí délé àtúnú sọ̀rọ̀ nípa rẹ̀ máa ń bì à ń bẹ ọlọ́run bá wa kó fún tó péye nínú ẹ̀sìn wa wa lọ lórí àti máa fi gbogbo aṣọ tó wọ̀ àbí tí ó bo gbogbo ara rẹ̀. kìí ṣe pé kó bo aṣọ màdá tó ń ṣe sọ láti mú tí aṣọ tó wọ̀ bá ti bo gbogbo ara rẹ̀ ìṣòro ti ṣe ń tọ́nà fi pa láti àti ò bá jẹ́ pé ibi tí ò ti lè gbọ́tọ̀ hàn ní ti ṣe sọ láti aṣọ tó wọ̀ bo gbogbo ara rẹ̀ ó tún bó pé kó kí ẹsẹ̀ rẹ̀ ní sọ láti ká ṣe sàrà àfọkù ládàá rẹ ọlọpọ ó Muslim wọn nìkan sọ fún sallallahu alaihi wasallam ti kú òun sì ń wò pé tó bá gbé òkú táwọn fi ríra ni ìbá sọ pé kàn ó ṣe sàrà àfọ ǹjẹ́ mo wá lè ṣe sàrà náà ni màá fi ṣàgbéga àpò òkú ó sì ń bẹ ẹnu tó náà máa ń tìtorí rẹ̀ tó fi máa ń ṣe àforíjì fòkù tó ilé ìjẹ ìṣe sára fò lópin ìgbà tó bá ti jẹ́ sára àbídà sára àbídà náà lè tẹ dájọ́ sí ìjọ kẹta ìjọ kẹjọ ìogójì ọjọ́ sàrà ọlọ́dọọdún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo eléyìí àdáda lẹ̀ gbogbo ń tẹ bá sì tó jáde dálẹ̀ ẹni ríládá kan bẹ̀ o ọlọ́run ọba ọ̀dà padà fún yín. dábàá sì ṣe sàrà àfọ́kù ètò pé dandan ẹni kóúnjẹ náà ní ká sè gbogbo ń tẹ bá rí tẹ́ ẹ ní tí ń sè ń wò yín náà lẹ́fọn láìní láìní lẹ́fọn sára ètò pé ti rí jáde lẹ́fọn akójọ ẹ̀tún ń dáná oúnjẹ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ yàtọ̀ sí kọjá dáadáa lẹ̀ kárí mi burúkú ni kárí mi burúkú ni wọ́n lọ sí ẹ̀yìn bàbá ẹ̀ sí ẹ̀yìn ìyá ẹ̀ ẹ̀tọ́ máa ń fẹ́rù ẹ̀kọ́ náà náwọ́ àwọn olùdílẹ̀ ọjà rẹ̀ tó jẹ́ lórí bẹ́ǹchì ó dùn ó lórí ẹ̀ tí ní kálọ́bẹ̀ẹ́sì sọ láti àbí ìmáàmù àbí ìmáàmù ọ̀tọ̀ ọ̀tọ̀ ọpọlọ dúró lórí bẹ́ǹch gbàtílẹ̀ ilẹ̀ ń bẹ́ ńlẹ̀ lọlọ dúró lórí bẹ́ǹch sí ẹ̀rọ ọ̀bà wọn náà kí bẹ́ǹch ọmọ lọ wọn tó ń torí jẹ ilé ìlẹ́lẹ̀ ló dúró sí àmọ́ tó bá ṣe é pé mẹ́síjìdì jẹ́ tó bẹ́ẹ̀ ṣe sọ láti yẹn ìsàlẹ̀ ní ìmáàmù àtàwọn jàmáà wọ́n á ṣe lọ́nà tó ẹ pé tísàlẹ̀ bá kún àjàkejì wà àjàkẹta wà tọ́ra jẹ́ bẹ́ẹ̀ nítorí ti sọ láti lájà kejì àkẹta ìkẹrin kò tó tó burú mẹ́. wọ́n ní béèrè sọ wọn pé béèrè tán béèrè ni wọ́n ń béèrè oníkẹ́ àzíùm kò tí ì ṣẹlẹ̀ náà. aleykum salaam. ẹlẹ́yìn ní kí wọ́n má ní sọ́láàtì ọjọ́ ìsìn wọn ló fi kọ́ ó sì jẹ́ wọn náà ló fi kọ́ kò púpọ̀ má ní sọ́láàtì ṣùgbọ́n ọ̀ràn tó dá ọ̀daràn rẹ̀ lọ́dọ̀ ọlọ́ ṣe ìwọ́n tó wá fi kọ́ àwọn abíọ́lẹ̀ kí ló bá tó fi fi nǹkan kọ́ òní kó lè bá pèsè sọ́fún ọ àti pé kí ní ẹ̀sán bá ti lè yọ́ ńbẹ̀ yẹ bọ̀ bá a ń tẹ̀ mú ṣìrìkì ó ti dọ̀sẹ̀ bọ̀ kí wọ́n á fi sọ láti mú ṣìrìkì tó sọláàtù mọ́ṣíríkù onítùmọ̀ tó o fi kọ́ wọ́n sọ pé ìwọ gbà pọ́lọ̀ ní sọyàn ṣùgbọ́n látàrí sábàbí lọ́nà òfin sọ fàǹtà pọ̀t aṣọ́rọ̀kìtà ṣọ́rọ̀kìtà asọ́ òbíṣẹ́bọ̀ sọ̀rọ̀ lẹ́bọ̀ kékeré ọ̀dà àníwọ̀n náà kọjá tètè yọ̀dà ọjọ́ bó ṣe jẹ́ ǹjẹ́ wàá kú lórí ṣírkùlù asọ́ tí ò túbà tí wọ́n wà subjected sí náà kò sáforíjì fún kó tó wọ̀ náà iye ọdún tó náà bá wa kọ pé ó lò látàrí tó so kọ́ yàrá rẹ̀ bí wọ́n bá parí ẹ̀ bó ṣùṣù ní bọ́jọ́ ní bọ́sẹ̀ ní bí wọ́n bá lò tán ẹlẹ́sẹ̀ wá láǹfààní àti wàlìjẹ́ náà bọ́ ṣiṣẹ́ náà. wọ́n ti parí ọ̀wọ́n àníkò pé ọpọlọ òṣìṣẹ́ máa ọpọlọ òṣìṣẹ́ mọ́ ọmọ ara rẹ̀ mọ́ wọ́n á ṣe bẹ́ẹ̀ fún bí oṣù mẹ́fà ẹ̀yìn rẹ̀ lọ́nà wọn bá ní kó tún tají kòkò ní sàn sọláàtì kankan padà oṣù Ramadan bá bọ́ sáàrin oṣù mẹ́fà kò ní sàn àwọn kankan padà nítorí pé nígbà yẹn kò sí làákàyè làákàyè sí lọ́nà wọn bá wà ló ló ló ló so líla jíjọ́sìn ìgbà tó ti sí làákàyè वाला lọ abẹ béèrè gan ní àyè tí màá mú àwọn aréèjì wọn tó sáyé kan sọ lápá ìwọ lẹfẹ béèrè gan ní ojú. pọtọ. táyà lè máa bá ti ga lọ́ga lọ́nà tí gbogbo yẹn á ti rí tó lọ́ga àbí òye wa tó tó bá lọ́ga lédè Yorùbá kí wọ́n gbà lérò ẹ̀ tá a bá lọ́ga kí wọ́n gbà lérò ẹni kọ́ ga jù tó yẹn kí tó bá ga táyà máa bá ti ga sọ láti rẹ̀ bàjẹ́ bóòlù àti wàhámọ̀ pọ̀ ga àwọn màlìkíyà àwọn tó bá ti ga ju tó bá ga tó àtẹ́lẹwọ́ kan makurun adẹ́kọ̀ àwọn náà ọ̀rọ̀ ọ̀rọ̀ wọn àtẹlómi jọra àwọn tó bá ti ju àtẹ́lẹwọ́ kan lọ fún sọláàtù rẹ̀ ńkọ́ ọba àjẹ tí sọláàtù máa bá sì bàjẹ́ gbogbo sọláàtù tàǹtọ́ àlẹ́yìn rẹ̀ náà bàjẹ́ ọjà bó ti jẹ́ tó bá jẹ́ pé underground wọ́n ṣàyè sọláàtù síbẹ̀ máàmù bẹ lókè. Okay àwọn kan bẹ ní underground à ń bẹ lọ kí sọlá tàn ti bẹ lábẹ́ ọ ọ̀dà pàápàá jùlọ wọn àti ẹsẹ pé ìmáàmù máa dúró láì tọ́ka ẹsẹ pé ìmáàmù máa dúró ní àyè tọ́ka náà ìbẹ̀rẹ̀ náà wà ní Masjid al-Haram ní Kaaba wọ́n ṣe àyè màtí àyè fún tó fún tó fún wọ́n sáré sókè wọ́n sáré sókè wọ́n sáré sókè gbogbo tí wọ́n tún gbẹ́lẹ̀ so wọ́n tún gbẹ́lẹ̀ wọ́n tún ṣe àwọn àyè sọ láti síbẹ̀ pàápàá láwọn new extension wọ́n tún ṣe àyè sọ láti síbẹ̀ léyìí tó ti kó lò sí àyè tí ìmáàmù ó dùn sí ìgbà tó ti pé wọ́n máa mà ṣe bẹ́ẹ̀ káyè ìmáàmù ó lè ga tí wọ́n lọ àǹbẹ̀lọ́n kí nǹkan kan mọ̀ sí sọ láti ń lọ náà kèsè ń lọ sọwọ́ gbogbo gíga irun rẹ̀ bàjẹ́ màlìkéyà lọ sọ pé bá ti ju ọwọ́ lọ tí wọn làwọn wò náà. àwọn ti bọ́ọ̀nù lónìí wọ́n sọ fún ìmáàmù pé ẹ̀kọ́ sẹ́yìn ẹ̀kọ́ sẹ́yìn ẹ̀dúró ń bi tí gbogbo ó ti gbọdọ̀ gbà. ó lóun ò lè sọ ní yorùbá lẹ́bù ní yorùbá lẹ́bù so ẹ̀kọ́ yorùbá lẹ́bù èso òdodo ọ lọ sí mẹ́sídìí ní ìkó sinmi náà àríkùn sẹ́yìn. pípẹ́ sọ̀látù kìnnì pípẹ́ kọ́sùrù tẹ́ ẹ bá wà ní. ẹ náà ni ọ̀rọ̀ pé yẹn ni àbí sọ́ra yẹn àní náà ni ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ yẹn náà ni torí pé ẹni tó sọ pọ́ra yẹn ni kọ́sùrù tó o bá fi lè kí o sọ láti rẹ ẹni tó sì ní kí yẹn ó ní kó o sì kọ́sùrù lọ́lọ́lá jù àmọ́ tó o bá pè kò burú tó ọ̀rọ̀ oríṣi méjì ètò tọgbà ni pé kì í sọ̀ràn ẹ̀ kì í sọ̀ràn ẹ̀ nà orúkọ kọ́ ọba sọ yìí pé fala junaha alaykum an taqsuru min as sọ̀rọ̀ wọ́n sọ pé nafyul junah ithbatun li adam al-wujub pípọ̀ sẹ́sẹ̀ lórí yín kẹ́ kẹsì kọ́sùrù pọ̀ sẹ́sẹ̀ lórí yín ó túmọ̀ sí pé kì í sọ̀ràn ẹ̀ nà. ẹ sọ pé tí wọ́n bá sọ̀rọ̀ yẹn. àníkò òtúká ni ẹ bá tún ti sọ òtúká òtúká tó o bá sáná sí ó lè dún ẹ̀rọ kọ́lọ́ máa ń sànú àwọn èèyàn ẹnìkan ṣàṣọ wọ ọmọ tóbi tí wọ́n á rí ma wọ́n á jẹ́ bí táwọn adìẹ máa jẹ sí adìyẹ àrí tata nǹkan kókó náà fẹ́ mọ kí wọ́n wà nù kókó sọlá adìyẹ bá ń sa adìyẹ bá ń sa adìyẹ bá ń sa àti tí ó sáfìrí pé ó ń tú kókó wọ́n sì ti dùbúlẹ̀ rẹ̀ tipẹ́ ó ṣe tú kókó ohun tó tú lọ́gbà ní kókó kókó orí pé àgbẹ̀jẹ̀ ṣe tí yẹn lè jẹ́ tó tú dànù ni wọ́n bá sì dìde Allahu Akbar ọlọ́run máa ń sàánú àwọn èèyàn bẹ́ẹ̀ àìmọ́ yìí tó ń torí ẹ̀ tẹ́ bá tù ẹ̀ máa ka àdúrà tẹ́lẹ̀ máa wá isti'adha náà. kíláàni béèrè náà mọ̀ béèrè náà kíláàni tó máa lámì sàṣàpà ẹni tó bá kọ́ ẹ̀ lọ bí kí ni tó máa rẹ̀. lẹ́yìn ẹni tó hàn kí ó tọ́ gbogbo ẹ̀kẹ́ ìbílẹ̀ kí ni tó máa rẹ̀. náà la sọ wọ́n tún ti modernize tí wọ́n ń sòrọ̀ àbí òye bí ẹni tó lé pé nu yàrá àti ẹni ìsìn àyàtọ̀ kù sí ló gbé rọ̀ kúlọ̀ ọdún rọ́bìn falak ló fi rọ̀ kúlọ̀ ọdún rọ́bìn nọ́ọ̀sì ló fi rọ̀ sá láti kí ló dé kí ló dé tó fi jẹ́ pé àwọn sùúrà ilẹ̀ sàlẹ̀sà àyàtọ̀ kù sí mọ̀ ní bẹ́ẹ̀ ni a rí kí ló fà tó jẹ́ pé ilẹ̀ <laughs> yìí àwọn olùmọ̀ọ́ni ń bẹ́ẹ̀ nù kẹta sọ̀rọ̀ táyé sí torí èrò tiẹ̀ ni pé lókun gbàtẹ́ wọn mẹ́mẹ́ ọlọ́run mọ̀ sọ. tọ́ bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe kúrò ọ̀rọ̀ pẹ̀lú bọ́lá kúrò ọ̀rọ̀ pẹ̀lú nọ́ọ̀sì nọ́ọ̀sì ṣẹ̀. kí ló dé tó o sọ tẹ́pẹ́ ti ẹ̀ dẹ́ ẹbí náà ẹbí wọ́n tẹ́ tó o sọ mẹ́lẹ́. inna ad عند الله الإسلام أجر إيه، ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين هو مهم وكيف لا هذا أنا أنت تك تك يدجع القرآن تك تك تك بس أوكي كلو دي هنا تحبوتين دي لهم بيباتو نفس الشيء بينا أنا أنت تسي الله أو مجبال ما يتيري هو سوكي لتنقران pẹ̀lú àwo ni wọ́n fi sọ ọ́ méjèèjì yẹn báyìí nafsẹ̀ṣẹ̀ yóò ṣèṣe pé àwọn ń ṣàdúrà nafsẹ̀ṣẹ̀ ẹni tó tún so tó gbé kinní sí inú ilé rẹ̀ ceramic wọ́n fi ṣe yóò wá jẹ ojú wọ́n sojú ẹ̀ kóńgbàkóńgbà every corner ẹyin jú àbí òye wa nafsẹ̀ṣẹ̀ tó ń bẹ́ẹ̀ nù ẹ̀ sí modernize nǹkan gbogbo àwọn eléyàn ká sọ̀ra. Thank you. عليكم عليكم òjò fẹ́ rọ̀ oríbọ̀ bá rọ̀ oríbọ̀ bá rọ̀ ẹ̀ka tẹ̀ra inú náà tẹ́ ẹ bá ti wá ṣe àmọ́ òbéèrè náà. báwọn kan ọ̀sán zaka wọ́n bá a san pé kò san zaka náà mà náà náà mà níbi tó bá wà mú wa náà. ẹ̀ ń ṣeré nù ẹ̀ mọ́ tí ń jẹ́ ìbádà alẹ́ ẹ̀ ń ṣeré ẹ̀ ń ṣeré ẹ̀ ń tanra ẹ̀ ń jẹ. tọ́ ọba fún nídàájọ́ rẹ̀ ó ti ṣe pẹ̀lú. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك